الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على شرف المرسلين وعلى آله وصحبه ومن والاهم بإحسان يوم الدين adúpẹ́ fún ọlọ́run ọba akíra akú àtàárọ̀ abẹ́lẹ́ kí mọ́sálẹ̀ ìgbà síyámù náà ní ìjọsìn fún ẹnì kọ̀ọ̀kan wa àmín ètò tí àwọn ọgbọ́nù sí náà ní ètò wa ètò hudan wa bushra eléyìí tí àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ wa tí wọ́n máa bá wa sọ̀rọ̀ náà nílànà pẹ̀lú ìbámu ọlọ́run àti súnà níbi sallallahu alaihi wasallam àwọn olùmọ̀wá tí a mọ̀ sí Dr. Sharafdin gbadébọ̀ rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimẹ̀dínà center ètí ó wà ní ẹ̀sánú ajé èrè Ògbómọ̀ṣọ́ ọlọ́run ṣe ní ìrọ̀rùn fún wọn láti wọ aṣọ kí àwọn náà kí a farabalẹ̀ kí a mọ gbọ́ ìmọ̀wá ká lọ. alhamdulillah thumma salatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd assalamu alaikum wa rahmatulahi wa barakatuh obìnrin tó ṣe é pé ó ń ṣe nǹkan sùn báwo ni kò tiẹ̀ pẹ̀lú Ramadan ìrẹ́ arábìnrin tó jẹ́ mùsùlùmí ní ìgbà tí nǹkan oṣù bá dé ti wà tó kó hárí tó sọ pé wọ́n gbà ń túláàsì náà nù tó bá gbà á kò ní í jẹ́ ìtọ́lá làáfíà tóró wá nínú hadith eléyìí tí Bukhari àti Muslim tí wọ́n gbé jáde tí anabi sallallahu alayhi wa sallam fi hàn wípé obìnrin ó dín ní ẹ̀sìn sísìn sí ọkùnrin ó dín ní ẹ̀sìn ṣíṣe sí ọkùnrin ìdí àdínkù tó sì bẹ́ẹ̀ sìn tiẹ̀ sí tọkùnrin anabi sallallahu alayhi wa sallam ó ní alaysat idha harvard lam tusalli wa lam tasum ṣebí tóbìnrin máa ń ṣe nǹkan sùn kò ní ṣe sọláyàt kò sì ní ṣe sọyàm àwọn obìnrin dáhùn ó lè nà bẹ́lẹ̀ wọn níbi ẹ̀yìn rẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní fadhalika min nuqsani diniha eléyìí ń bẹ nínú àdínkù tí máa bẹ́ sìn obìnrin. torí ẹ̀ obìnrin onígbà rọmọbọ́ọ̀n ní ìgbà tí ń ṣe nǹkan oṣù ṣùgbọ́n o àìkò gbá kò túmọ̀ sí pé ó lọ gbé yóò san padà lẹ́yìn ìgbà tí rọmọbọ́ọ̀n bá lọ yàtọ̀ sí ọ̀sọ̀rẹ́t àwọn sọ̀rẹ́t wákàtí márùn-ún eléyìí tí ó ti lọ lásìkò ìgbà tóbìnrin ń ṣe nǹkan oṣù àwọn ń tiwọn wọn lọ gbé wọn ò ní san padà ọlọ́run ọba ṣàmójúkúrò fún wa níbi eléyìí ṣùgbọ́n ọ̀sùnyàm àwọn Ramadan tó lọ lásìkò yìí wọ́n san padà o nǹkan oṣù ẹ̀jẹ̀ yìí tó ṣe pé ọlọ́run ọba ọdá àdámọ́ rẹ̀ mọ́bìnrin wípé wọ́n máa rí lóṣooṣù láti gbàdégbà ní iye ọjọ́ kan pàtó èyí tó ní kálukú fi máa rí tiẹ̀. nǹkan oṣù yìí àmì kóbìnrin lálàáfíà ni ní ìgbà tó bá dé kò ní í ṣe sọdáàt kò sì ní í ṣe ọsíyà torí ẹ̀ obìnrin tí ọwọ́ ń bá rọ̀mọ́bọ́ọ̀nà lọ láti ìgbà tí alùsájàrí ti yọ ọwọ́ abadé nǹkan bíi aago mẹ́fà àbọ̀ ọ̀rọ̀lẹ́ nígbà tó rùn wọ̀ ní aago méje ókù ṣẹ́jú mẹ́wàá bàbá wò àríkò okògùn ṣẹ́jú nù tá sínú nkókùn ṣẹ́jú ẹni nǹkan oṣù bá dé àjẹ́ ike rọ̀mọ́bọ́n náà tó gbà lónìí ó ti bàjẹ́ o yọ ọ́ sá ọ̀rọ̀ pé a abẹ́rẹ́ tó ti gbà nínú tòní yìí lè dá sí kábà sírò rẹ̀ pọ́gbà rárá o nígbà tí tí máa bàjẹ́ ti dé ó ti bàjẹ́ nù ọlọ́run ràn lọ́wọ́ yóò sá lẹ́yìn Ramadan kódà ogún ìṣẹ́jú tó pọ̀ báyìí pé ìṣẹ́jú méjì mẹ́ta ni máa ń Ramadan àtọ́jọ́ yìí ti bàjẹ́ nù ọ̀ràn yẹn ló jẹ́ lórí obìnrin yìí pé kó san padà ọ̀ràn yẹn ló jẹ́ lórí ọkọ san padà àfi tó bá yẹ pé sùyàmù ti ń ṣe tàtinúwá ni kì í ṣe Ramadan nítorí pé ẹni tó bá tó bá tinú rẹ̀ wá pọ́n fẹ́ tẹnu ró láti fi ṣẹ̀sìn fọ́lọ́ tí nǹkan oṣù wa dé kó tó di kó sínú tí ìkẹnu ró yẹn bàjẹ́ òun ò ní san padà nítorí náfìlà ni màtó ṣe pé kì í sọ̀ràn yẹn láti pìlẹ̀ láti pìlẹ̀ sísan padà ò ní jọ́ra yìí tó bá jẹ́ pé obìnrin bá a ti ṣe wà nù rọmọbọ́nà yìí ó sì ti ń bá nǹkan oṣù bọ̀ ṣáájú kí rọmọbọ́nà tó bẹ̀rẹ̀ lórí ọ̀sán tòní inú nǹkan oṣù rẹ̀ lọ́ba dà nǹkan oṣù tán lọ́sàn ṣé wọ́n á lè dà wọ́n gba tòní máa. rárá o àtòrú wọn ti máa dà níyàn àtìgbà tá àlùfáàjà rẹ bá sì ti yọ iná ní gbígba rọmọbọ́nà ti bẹ̀rẹ̀ ọ̀sán sì ni nǹkan oṣù tiẹ̀ dá sí kò lè ṣeé ṣe kọ́ gba tòní yìí ṣùgbọ́n ṣé obìnrin títí ṣe nǹkan oṣù bọ̀ tó wá dá lọ́sàn-án yìí sọ wá lè máa jẹun kọ́ máa mu àbí kò ní jẹun kò ní mu àti ṣe àlàyé léyìí nínú ìdánilẹ́kọ̀ọ́ wa tó ti síwájú lórí ọ̀rọ̀ onírìnàjò tó darí dé lọ́sàn-án tá a sọ pé apá kan nínú àwọn olùmọ̀ ìyẹn imaamu ahmed ibn hanbal nínú ètò gbajúmọ̀ jù nínú ọ̀rọ̀ rẹ̀ ó sọ yìí pé tó bá jẹ́ pé lọ́sàn iná ẹ̀ nìkan sùn irú obìnrin yìí kò gbọdọ̀ jẹ kò tonti pé yóò san ọjọ́ yẹn padà lẹ́yìn Ramadan àtàwọn ọjọ́ yòókù tó fi ṣe nǹkan sùn. nígbà tí ìmáàmù Malik àti Ahmad naanị nínú ìgbà wa mi ìtọ́wá lọ́dọ̀ rẹ àwọn sọ pé rárá ò kìí sọ̀rọ̀ yẹn lórí ní kọ́mọ̀jẹ́ kọ́mọ̀mù o nítorí pé gba òní kí á ní túmọ̀ kọ́mọ̀jẹ́ kọ́mọ̀mù látọ̀fù kọ́mọ̀jẹ́ kọ́mọ̀mù rẹ̀ ṣùgbọ́n kọ́mọ̀jẹ́ lójú àwọn èèyàn eléyìí jẹ́ ti ẹ̀yìn tí nǹkan sùn yín dá lọ́sàn eléyìí túmọ̀ sí pé ẹ lè máa jẹ lọ kí ẹ máa mú lọ àmọ́ ẹ̀mí jẹ lójú àwọn èèyàn tó bá jẹ́ pé lóru ẹni nǹkan oṣù bá àwa nù wa dá lóru ọ̀dà kódà kó ṣe pé ó ń kúfẹ̀ẹ́ rẹ̀ ọ̀yọ́ iná ni nǹkan oṣù rẹ̀ dá ọ̀ràn yẹn lọ́jọ́ lórí rẹ̀ gba o ká aago márùn-ún àsùbá yìí iná ìmú nǹkan sùdá fóbìnrin ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ̀ kó gba rọmọbọ́ọ̀nà tó níyì kó ṣe pé kò tí ẹ̀ wẹ̀ àfi lẹ́yìn bíi aago méje àárọ̀ ló tó wẹ̀wẹ̀ dánábà àló tó wẹ̀wẹ̀ háìdù yẹn sọ yọ gba aago márùn kò lè kọ dínà kọ́ mọ́ gbà kò lè kọ dínà kọ́ mọ́ gbà nítorí pé kó ti wẹ̀ kúrò nínú háìbù rẹ̀ èyí ṣe májẹ̀mú tí ó fi jẹ́ kó ní àǹfààní àti dàníyàn àti gba Ramadan kìí ṣe májẹ̀mú májẹ̀mú ni kọ́tẹ́ pé kò ṣe nǹkan oṣù nǹkan oṣù sì ti dá lọ́ọ́ dàníyàn láti gbà yẹn gẹ́gẹ́ bí èèyàn míì náà ni tó ṣe ike jánábà ń bẹ lára rẹ̀ ó gbé jánábà sùn ó sì ti dàníyàn pé wọ́n gba Ramadan látàlẹ́ ó gbé dáná bá sùn ọwọ́ ají láàárọ̀ ti yọ ó gbé dáná bá jì ó ti dàníyàn pé wọ́n gba Ramadan látàlẹ́ ó gbé dáná bá so gbígbé dáná bá jì kò pé kọ́ má gba Ramadan yọ wẹ̀ ìgbà tí ti yọ yẹn yóò sì máa bá. رمضان على الله على دعاء عائشة يالاوا رضي الله عنها إلى زوارة إمام البخاري مسلم بجاري وإن كان النبي صلى الله عليه وسلم يصبح جنبا من جماع غير احتلام ثم يصوم في رمضان قال النبي صلى الله عليه وسلم من جسا يوم ولجانبا أتى رقبا ويأول لا جلوكو لا يجيكو كان لا لا لا سن ó máa ń jí sáyé lẹ́yìn ìbálòpọ̀ lẹ́ni tí jánábà ń bẹ lára rẹ̀ látàrí kó bá àwọn ìyàwó rẹ̀ lò pọ̀ gba ọjọ́ yẹn nínú Ramadan yóò kẹnu rófẹ́sì ní ọjọ́ yẹn nínú Ramadan yóò jí sáyé lẹ́yìn ìgbà tí ti yọ ìgbà náà ni ó tó wẹ̀ ìjọba àti ká gbẹ́sìn yìí kò sí ní tọ́da tó ọ̀pọ̀ ẹ̀mọ́ yìí èèyàn ló ti ti bí obìnrin tó jẹ́ pé nǹkan oṣù rẹ̀ nǹkan oṣù rẹ̀ ti dá láti kó tó di pa àlùfájàrí yọ ọwọ́ á fi tàìtì ìwẹ̀ ṣèkẹ́wọ́ ó fi tàìtì ìwẹ̀ sálùfájàrí tó fi yọ ṣèkẹ́wọ́ pípọ̀ wọn tún lè gba òní má òní ti bọ́ kọ́ bọ́ bí ẹni tó jẹ́ pé jánábà ń bẹ lára tiẹ̀ náà ní lọ́kùnrin tó gbé jánábà sùn tó sì gbé jí tí ọ̀rọ̀ á jí àfi lẹ́yìn ìgbà tí ti yọ tó wá ní o òun lè gba Ramadan àtòmí mà ó ṣe lè gbà torí rẹ̀ innama dawa'ul 'ayyi as yẹ́bù tó wá nínú hadith ogun àìmọ̀ni béèrè ẹ méjì á ẹnu ẹ jẹ́ béèrè nípa kò sí nǹkan nínú pé mà ẹ ṣàlàyé fún mi nǹkan gan-an ni pọ́n mà ó kágídé hárí ò béèrè ọmọ wa lọ kọ́ lọ́wọ́ bọ́ sànù wa gẹ́gẹ́ bí ìdájọ́ tí nǹkan oṣù ti ṣe rí bẹ́ẹ̀ náà ní ìdájọ́ ẹ̀jẹ̀ bímọ ètò túmọ̀ sí pé ẹni tó bímọ tẹ́jẹ̀ ń jáde lára rẹ̀ oní òní gba Ramadan ó dìgbà tẹ́jẹ̀ bá tó dá tí ẹ̀jẹ̀ bímọ bá wá lọ dá lọ́sàn ṣé yóò pẹnu ró ni àbí yóò máa jẹun lọ àti ṣàlàyé rẹ̀ nípa tẹni tí ń ṣe nǹkan oṣù tí nǹkan oṣù rẹ̀ dá lọ́sàn bẹ́ẹ̀ náà ni ẹ̀jẹ̀ bímọ àjẹ́ pé wàá dà níyàn gba rọmọbọ́ọ̀nà tọjọ́ yẹn so àìwá sí ìwẹ̀ tóbi ti pélé mọ́ kìí ṣe nǹkan tó lè kọdínà kọ gba tọjọ́ yìí eléyìí jọ ti ṣe jẹ́ oní oṣù àtẹni tí ó tẹ́jẹ̀ ń jáde lára rẹ̀ wọn ọ̀ràn yàmà lọ́jọ́ lórí wọn o kí wọ́n tí wọ́n bá nínú Ramadan padà ló jẹ́ lórí wọn san padà ọ̀rọ̀ pé ẹ ṣèbá ní san sọ̀láàt kí lórí táàbù máa san ọ̀fìyàm kò tí ẹ̀ wáyé rárá rárá ni gbogbo ẹ̀ lẹ́sàn padà ọ̀dọ̀ wà àwọn ọkọ mójútó àwọn ìyàwó wọn ọ̀pọ̀lọpọ̀ nínú ọkọ inú wọn kì í sọ kí ni òun ìgbàdàn fọ níyàwó fẹ́ kí ti kọ́ ọ̀tọ̀ kọ́ lásán láì jẹ́ pé ó lámòjútó fún ìyàwó rẹ̀ ìwọ pẹ̀lú rẹ̀ ó sì jọ máa sánà bí ó sì dá aláyé tí ó dá lálùkìyàmù àbí kí ni ti ń bẹ nínú ìwúrí rẹ̀ nígbà tí wọ́n ń ṣiṣẹ́ àti wà àlùjánnà tó sì dààmú fúnyàwó títà àlùjánnà ní í ṣe ni àbí ètò òfin wọ̀nà ní rọrùn gbogbo ọkọ ó ní láti máa ṣàkíyèsí ìṣesí ìyàwó rẹ̀ iye ọjọ́ mélòó ló fi ṣe nǹkan sunu Ramadan yìí ó níjọ́ mẹ́ta ni àìjọ́ mẹ́rin ni ẹjọ́ márùn ni ẹ̀ka kọ́lẹ̀ rẹ̀ wọ́n bá ti fi gbé rọmọdọ́nà bọ́ ẹ̀yìn ẹ gbìyànjú láti ṣe láti kó lè bá gba àwọn ọjọ́ yìí padà kọ́mọ́ kùtò ti gbèsè lọ́rùn torí pé gbèsè ọlọ́run ọrụ ẹjẹ́ mọ̀ kó ọ̀ràn èèyàn náà ní ká san ọ̀ràn èèyàn ní ká san gbèsè ọlọ́run arábìnrin kan tọ́wọ́ abánabi وني إن أمي نذرت أن تحج فلم تحج حتى ماتت يا مثلي فالله لا تسي حج حج نافلة كان ṣùgbọ́n lọ́wọ́ bá kò jẹ́ kó lè ṣe títí tí kò fi pa afa ahujja an ummi tí mo lè bá yà mí pé rẹ̀ àbí ń lè bá pé anábìíní. اقضوا اقضوا فدين الله احق ان يقضى ẹ máa san بس torí gbèsè ọlọ́run gan-an ló yẹ ká san jù ẹ máa san o torí pé gbèsè ọlọ́run ló yẹ ká san jù tọ́ ìgbà tí ọdẹ àwọn ọjọ́ kan nínú Ramadan gbèsè ọlọ́run gbèsè ọlọ́run ló yẹ ẹ má sì sálẹ̀ rárá o nítorí kẹ́nìkan wọ ọmọ tó lè sóun lọ́la o. توري عائشة رضي الله عنها أنا كاف دليري إيك ما غاب الحائض تقضي الصوم ولا تقضي الصلاة كل دي تجد كل انتمان في حيضة وما يسعى الصيام يكن ورود وما جي وما سقد ولا تقضي الصلاة شو ما وكيسة صلاة قدع كل دي قالت àìsà nìkan ní sọ ìbò náà dàlík àwa náà gan alára àwọn ẹsẹ̀ nǹkan oṣù látàrí ànábì sallallahu alaihi wasallam فنؤمر بقضاء الصوم ولا نؤمر بقضاء الصلاة متفق عليه wọ́n sì máa pa wá láṣẹ wípé gbogbo ìkẹnuró tá a bá jẹ ká san padà gbogbo sèyáàmù tá a jẹ ká padà ṣùgbọ́n wọn kì í pa wá láṣẹ ká san láti padà eléyìí jẹba àwọn torí ẹ ọlọ́run lọ́mọ iye gbèsè tí ń bẹ lọ́rùn tiẹ̀ nínú rọmọbọ́nà àti ọdún àti ọdún ńlá àti ọdún púpọ̀ tó ti lọ sẹ́yìn tọmọ kọ́ fi kó sírò rẹ̀ papọ̀ kọ́lọ̀ wọn ràn lọ́wọ́ kó bẹ̀rẹ̀ sí ní ìgbà rọmọbọ́nà eléyìí wá ti bọ́ sẹ́yìn bẹ̀rẹ̀ sí ní ìgbà bó tilẹ̀ jẹ́ pé ẹni tó jẹ́ rọmọbọ́nà ta rin àti èsìn yóò gbà. tọ́lọ lára títí ọdún yìí náà tó fi dé tọ́wọ́ fẹ́ san tọdún yìí eléyìí lábẹ́ òfin ọlọ́run ó ti fi ẹ̀sìn ó ti fi wọ́lẹ̀ ó ti falẹ̀ kìí ṣe pípọ̀ gba àwọn ọjọ́ yẹn padà nìkan iná ní ọjọ́ ìtara rẹ̀ pẹ̀lú gbígba àwọn yẹn padà yóò tún máa fún aláìní kọ̀ọ̀kan ló ń jẹ fojoojúmọ́ san ọjọ́ padà ní gbígbà yóò tún wá fún aláìní kọ̀ọ̀kan ojoojúmọ́ kí ló dé agbó ọtí sísan iye ọjọ́ tó jẹ padà èwo wá ní gbígbọ́ aláìní ó fi ń ṣètara fífifalẹ̀ tó fifalẹ̀ nu ìtara fún fífalẹ̀ tó fifalẹ̀ nu tọ́ ó tún bẹ́ẹ̀ nú àwọn obìnrin obìnrin tó yẹ pé istihadọ̀ ló ń dùn láàmú istihadọ̀ òun náà ní ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ àárẹ̀ ẹ̀jẹ̀ tí wọ́n jáde lára obìnrin kìí ṣe nítorí pé nǹkan ni kìí sì ṣe nítorí pé bímọ ó ní ẹ̀jẹ̀ àárẹ̀ eléyìí ń jẹ́ lọ́kàn nípa ẹ̀jẹ̀ nǹkan wá náà ni ẹ̀jẹ̀ nǹkan wá náà ni kò tiẹ̀ lásìkò nǹkan dà nǹkan dà náà ni torí ẹni tí irú ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ bá ń bẹ pẹ̀lú rẹ̀ wọ́n máa gba Ramadan náà yọ máa gba Ramadan kò sí tó ṣe àárẹ̀ àwọn ẹni tí wọ́n ń ṣe alistihaba lẹ́yìn eléyìí báyìí ǹjẹ́ tí obìnrin bá wá jẹ́ obìnrin tó yẹ pé ọmọ wà lọ́wọ́ rẹ̀ tó ń gbé dání tó ń fún jẹ́ aboyún ẹ̀yin náà gba rọmọbọ́n lópin ìgbà tẹ́ ẹ bá lè gbà á ṣùgbọ́n tó bá yẹ kó obìnrin tó ń fọmọ lọ́yàn àbí ìjọba aboyún ẹ̀rú ń bà wọ́n ẹ̀rú ń bà wọ́n pé táwọn bá gba rọmọbọ́n náà yìí àwọn lè ṣèṣe àbí kó tiẹ̀ jẹ́ pé ẹ̀rú ọmọ ní ń bà wọ́n fọmọ táwọn fún lọ́yàn yìí táwọn bá gba rọmọbọ́n ọmọ lè ṣèṣe àbọ̀mọ táwọn tiẹ̀ lóyún rẹ̀ sínú nǹkan lè ṣe. irú àwọn obìnrin bẹ́ẹ̀ ẹ̀rù ara wọn ló ń bà wọn ni àbí tọ́mà wọn à ní gba rọmọbọ́n náà yìí o nítorí hadithi anas ibn malik alkaabi radiyallahu anhu ẹni qala rasulillah sallallahu alayhi wa sallam inna allaha wada'a ani musafiri shatra salati ani عن wa ani mordaci. والحبلى رواه أبو داود والنسائي والترمذي وابن ماجة النبي صلى الله عليه وسلم إن دجاج الله بلدعوة أتمون إداج صلاة أدنكو أدنكو فني ياجو إذا كن لاني أما صلاة تجركة ماني ماني ماني دي صلاة الظهر صلاة العصر هذه صلاة العشاء ọlọ́run dín ìdajì kù fún ìrìn àjò méjì méjì méjì méjì lẹ́ẹ̀máa ṣe wọ́n sọ́wọ́ mẹ́ ọlọ́run bá sì mú ká gba Ramadan ó mú kúrò fún ìrìn àjò ní ìgbà tó wà lórí ìrìn àjò ìyẹn ni pé tí ò bá lè gbà ṣùgbọ́n yóò san padà ń tiẹ̀ wàá ní mọ̀rọ̀bẹ́ẹ̀ ó sì tún mú kúrò fún obìnrin tó ń fọmọ lọ́yàn nígbà tí ọ̀rọ̀ ọlọ́run láti gbà ṣùgbọ́n yóò san padà wọ́n ṣubúlẹ̀ bákan náà aburú ọlọ́run mú kágbá rọ̀mọ́bọ́nà kó òfin náà tí ọba lè gbà ṣùgbọ́n òun náà san padà. Abu Dawud àti Nasa'i àti Tirmidhi àti Ibn Majah ọ̀ràn ọgbẹ́ ìgbàdì. àti sọ pé àwọn ẹni tọ́lọ̀ wọ́n lè má gba yìí bẹ́ẹ̀ bí àjò àbóbìnrin tí ń lọ́mú àbóbìnrin aboyún àti sọ pé tọ eléyìí jẹba ṣùgbọ́n tó bá jẹ́ pé obìnrin tó lóyún àti tí ń fọmọ lọ́mú àwọn jẹ́ pé kìí ṣe torí tara tiwọn kìí ṣe bẹ̀rù tara tiwọn ni wọ́n ṣe já Ramadan ni wọ́n ṣe gbà tó bá jẹ́ torí ọmọ ni pẹ̀lú pé wọ́n san iye ọjọ́ yẹn padà lóòka iye ọjọ́ yẹn náà wọ́n tún fi fún àwọn aláìní lóúnjẹ jẹ ìyẹn ni pé ìgbà tí ti ṣe torí tara tiwọn ńlẹ̀ ìṣègbà rọmọgán gbàtí ètí ṣe torí tara tí ńlẹ̀ ìṣègbà rọmọgán ẹ san rọmọgán yẹn padà ẹ tún wá san oúnjẹ fáwọn aláìní ló ń ka iye ọjọ́ tẹ̀sí já rọmọgán yẹn ṣùgbọ́n tó wá sí torí tara tí wọ́n ní inú wọn ò ṣe gbà á ọ̀wọ́ pé wọ́n kàn san àwọn ọjọ́ yẹn padà lásán ni kò jù báyẹn lọ. nínú rọmọgán ìṣẹ̀lẹ̀ṣẹlẹ̀ wípé bẹ́yà ẹnìkan ó ti ẹ̀já sí kànga ọjà sí kànga nu Ramadan àwọn bùkátà láti lọ yọ ẹni tí wọn lọ yọ yìí òun sì ń gba ṣé ti gba náà tó sì ń wò pé bí ara òun ti fẹ́ ṣe yí báyìí tó ń bá ní o láti lè gbé ẹni tó sínú jáde. sòṣèrú rẹ̀ náà á sọ pé dandan pẹ̀lú rọmọbọ́nà rẹ̀ náà ni kó sì lọ yọ rárá o tí o bá ti rọ lọ́rùn yọ jẹun láti lọ yọ bẹ́ẹ̀ ni ẹni tó tẹ̀rì sódò ẹni tí ó lọ yọ òun náà ó lè jẹun kó tó di pọ́ lọ yọ ọlọ́run ẹ̀jẹ̀ á rí ilé ń jó àbí ẹnìkan wà nínú ilé ń jó yẹn afẹ́ wà lọ yọ ẹni tó lọ yọ sí ń gba rọmọbọ́n ànìkọ́ jẹun tó bá kó kọ́ rọ lọ́rùn láti wọnú rẹ̀ bákan náà àlàpà ńlọ dàwó lọ dàwó lé àwọn èèyàn kọlọmọdéárì ẹni tí ọba fẹ́ lọ yọ wọn lábẹ́ àlàpà yìí báyìí tó ń bùkátà láti jẹun kára rẹ̀ lè ba àmọkùn láti lè yọ wọn lálàáfíà kò sí wàhálà kọjá yọ fà padà lẹ́yìn Ramadan. alhamdulilayi rabal alamin adúpẹ́ fún wọn lọ́wọ́ bá lẹ́yìn wàgbà náà adúpẹ́ ní ọ̀dọ̀ àwọn olùmọ̀ wa kí wọn ní àtàrí dáadáa ọ̀rọ̀ náà ni àti ń gbọ́ láti àárọ̀ ni kájẹni tí ó gbìyànjú ká máa já àwọn kùjẹkùjẹ tó bá kù lọ́wọ́ wa ká máa já àwọn ìjúlẹ̀ díẹ̀díẹ̀ ká ti ara rọ̀mọ́dọ̀ yìí ká fi fi àǹfààní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ olóyè bí tí wọ́n ti ń bá wa sọ bọ̀ bákan náà gẹ́gẹ́ tí ó wà nínú ìbéèrè tí wọ́n fi sọwọ́ sí wa wọ́n jẹ́ kó yẹ pé téèyàn bá ní àgbàlagbà tó jẹ́ pé ó ti dàgbà ṣùgbọ́n kò wá láǹfààní láti lè gba rọ̀mọ́dọ̀n kò lè gba síyàm wọ́n ní bákan náà kò tún lówó láti lè bí máa san ìtanràn ǹjẹ́ àwọn ará ilé rẹ̀ ṣé wọ́n lè máa bá san ìtanràn bí àdúgbò ni àbí yóò filẹ̀. alhamdulilayi òun lọ́wọ́ bá ṣe kọ́ gba rọ̀mọ́bá lọ́nà yẹn lórí rẹ̀ òun náà sì lẹ́ni tó ṣe pé tí ò bá ní agbára láti gba rọ̀mọ́bọ́n ni ó mú nínú owó rẹ̀ láti fi bọ́ àwọn aláìní ṣùgbọ́n tí o bá ti ní owó tó fi lè ṣe báyìí kò sí wọ́n rí wípé nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó ti lọ síwájú nínú oṣù rọ̀mọ́dọ̀ yìí wọ́n lẹ́sẹ̀ lálàyé pé ọmọdé kékeré nígbà tó bá ń gba siam àǹfààní sì wà fún láti lè máa wá nǹkan fi ṣeré rí jẹ pé ọkàn rẹ̀ fi ní yọkúrò ń bi siam tí ń ṣe ìyẹn tí ò fọ̀rọ̀ lọ́rùn láti gbà ipò ìdí àgbàlagbà náà lè wá nǹkan fi ṣeré gẹ́gẹ́ bí àwọn nǹkan táwọn máa ń lò yẹn bóyá bí ayé ọlọ́pọ́n tàbí bóyá lúdò títa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó farajọ lọ. rárá o rárá o kò mùsùlùmí ọlọ́wọ́ bá ṣe ìrégbè ó ṣe léèwọ̀ fún wa gbogbo àwọn nǹkan pálapàla jágbajàgba islam ṣe léèwọ̀ fún wa ayọ̀ ọlọ́pàá nǹkan kan yẹn tẹ́tẹ́ ni lábẹ́ òfin ọlọ́wọ́ bá wa a sì gbọ́dọ̀ jìnnà sí nínú tó náà bá ṣe léèwọ̀ fún wa òun náà ni tẹ́tẹ́ títà mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí. a dúpẹ́ fún ọlọ́wọ́ bá àwọn ìdájọ́ ọlọ́kanòjọ̀kan la gbé lẹ́nu àti àwọn ìfẹ́kùfẹ́ ọkàn ilé tí àwọn èèyàn máa ń ṣe lẹ́yìn rọ̀mọ́dọ́n a rí pé inú rọ̀mọ́dọ̀ kò lẹ́tọ̀ọ́ ká débi rẹ̀ bákan náà ni ó fi jẹ́ ìwọ̀ fún wa láti jẹ́ ẹni tí ó mọ̀ fi àwọn nǹkan náà ṣeré ní ẹ̀yìn rọ̀mọ́dọ̀ tó rí rí abẹ́lẹ̀ ọba kéde àkóso àwọn ẹnìkọ̀ọ̀kan kó ṣe àmójúkúrò fún wa bí àwọn àṣìṣe wa ilé tí a ti ń bá bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kọ́ wa fi rọ̀ wá lọ́rùn láti lè bàjẹ́ ni tí ó gbìyànjú lórí dáadáa mímọ́ ṣe àwọn olùmọ̀ wa tí wọ́n bá wa sọ̀rọ̀ gẹ́gẹ́ agbésọ ní ìbẹ̀rẹ̀ síwájú àwọn náà ni aláṣẹ àti olùdásílẹ̀ Al-Madina School ilé tí ó wà ní ẹ̀sánú ajé bákan náà a tún ní àwọn ilé ẹ̀kọ́ àgbàlagbà lẹ́yìn tó bá fẹ́ kọ́kọ́ nípa ìmọ̀ ẹ̀sìn ọlọ́run eléwo máa wáyé ní gbogbo ọjọ́ yọ́mù sẹ́rẹ̀t àti yọ́mù lahad ní ẹ̀sánú ajé èrè àbákan náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí tó máa lọ lóríṣiríṣi lé ní ìrànràn torí kò síjọ́ kan tí ń bẹ tí wọ́n fi máa ṣèdánilẹ́kọ̀ọ́ fún wa àwọn kan bẹ tó máa ń wáyé pákápé láti ọjọ́ yọ́mù làtìmí máa wáyé ní ẹ̀sánú ajé láàrin mọ́gírídì sí sọ̀bátọ́lá ìṣáà bákan náà àwọn kan náà tó máa ń wáyé láwọn àdúgbò bọ́yá bí èkó ọjọ́jọ́ tuesday bákan níjọ́ àlàrúbá ó máa ń wáyé ní central mosque tìgbé tó wà ní ọjàgbé láàrin mọ́gíríbì ṣíṣàì bákan náà ọjọ́ thursday ìyẹn náà máa ń wáyé ní olúkókò central mosque èyí wà ní stadium area àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹjẹ́ gbìyànjú káwa náà jẹ́ni tí ọmọ kópa ń bẹ àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí kalẹ̀ máa rí àǹfààní ọ̀rọ̀ lórí ojú yìí jẹ ẹ̀mẹ́jẹ̀ atẹrawájẹ́ ilẹ̀ tí mo wà láì kájẹ́ ni tí ó gbìyànjú káwọn ọjọ́ ni tí ọmọ ẹlẹ́kùn nínú ẹ̀sìn wa ẹjẹ́ apáàdé ń dèrè àsìkò yìí ní ọ̀la kọ́lọ́sí ọlọ́run sí èmi àti ẹ̀yin assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu